أمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته à ń sọpẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ à ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àlùfáà wa àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa nabi wa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó mọ bá nàbí náà tàwọn ará rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ̀rẹ̀ wọn ọba kó ṣàánú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà olùmọ́sáfàánú ẹ̀yọ́ àpọ̀lá àtàlùkìyàmà tíra tá a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ ìrìn alfatawa almuhimma àwọn ìdáhùn sí gbèrè ẹ̀sìn tó ṣe pàtàkì tó wà ìmpọ́tẹ̀ ní gbèsè ayé wa kálíbà àmì tó yẹ ká máa ṣe ń lójú lówó ẹ̀sìn kálíbà wà nínú àwọn tí wọ́n fọwọ́ tí wọ́n bá tíra wọn lẹ́nu alkiyama kìtàbù sọ̀láàtì ni à ń kà lọ́wọ́ náà question number 293 حو زوجها لا تصلي إلا نادرا فكيف تعمله ọmọ ya ọkọ rẹ̀ kìí kírun àyàfẹ́ kọ̀ọ̀kan nádìrà ní ẹ̀kọ̀ọ̀kan lọ́mọ ya ọkọ rẹ̀ máa kírun bóòlù ọmọbìnrin yẹn ti máa ṣe pẹ̀lú ẹ̀ يوجد أخ زوجي لزوجي لا تصلي لا يصلي إلا نادرا وأنا أسكن عند أسرة زوجي وهالي أو حتى إذا ولو كان إمام يصلي فماذا على علي أن أعفل أفعل وأنا ليس من محارمها محارمه وهل علي اسم في ذلك حيث لا أستطيع نسهه فأخو زوجي لا لا يصلي وما يقوى ميكيكيه إلا نادرا أفقوكا فكيف تؤمنها أبو باسك فلوه وما أبنني وما يقوى ريواكيه ó ní yóò jẹ́ akun lùzọ́ọ̀dì àríyànmọ́ ẹ̀yà ọkọ mi kan láàyò sọ̀lẹ̀ kékeré ìlànà àbílẹ̀ àfẹ́kọ̀ọ́ kan wọn na asukunu inda osiratu zọ́ọ̀dì èmi dẹ̀ ń gbé ọ̀dọ̀ àwọn ẹbí ọkọ mi yìí wà á lo oúnjẹ lùsọ́ọ̀nàhó àwọn ọmọ ayé àwọn ẹbí rẹ̀ wọ́n sì máa dúkú pẹ̀lú ẹ̀ hátà wọ́n làwọn kánà ìmáàmù ìsọ̀lẹ̀ kódà bí iná máa ń kírun báyìí kò ní kírun فماذا علي أن أفعل كلا يكيد يسجد يولي أن أفعل عن وأنا ليس من محرمين لي وبني أما قريين وعلى علي إثم ذلك ثم لك أن يوصل بك من سيكاين حيث لا أستطيع نسأها نسأه ثم يرسلنا فيها ثم يرسل وعزفون ثم يرسل وعزفون الجواب إداهم إذا كان لا يصلي فإنه يستحق الحجر سيكون الدنيا تقوم قريبا كيف دنا نكون يلودي أنا يعني لا سورة يعني كوباتي فلا تسلمي عليه ما سلم فيه ما تردي عليه السلام تبقى سلم فيه ما ما دام سلام عليه حتى يتوب تب تب لأن ترك الصلاة كفر أكبر nítorí àìkéwòn yẹn ó sọ di kẹfìrí ńlá òun pẹ̀lú kẹfìrí tí ó gba ìsìlámù kankan náà làwọn méjì wọ́n ń lamẹ́jì àdìwọ́jú òbí ha kódà bí ọ̀sọ̀ pé ìròyìn sọ̀rọ̀ yẹn ó gbà pé ọ̀rọ̀ yẹn ni ó torí ọ̀tọ̀ ni kéèyàn máa kírun ọ̀tọ̀ ni kéèyàn máa kírun ọ̀tọ̀ ni kéèyàn gbà pé irun yìí àkànṣe ni لقول النبي صلى الله عليه وسلم انتوا يقولوا على العهد الذي بينه وبين الصلاة ومن تركها فقد كفر عديوت ولاني وقلوا وناني وإدوان في رولا كفرين أخرجه إمام أحمد إمام أحمد رب على جمدس وأصحاب السنن أتوا فوق السنن بإسناد الصحيح قالوا إسناد فسمين وقوله صلى الله عليه وسلم بين رجل وبين الشرك والكفر فرق الصلاة قاقاته على عن يومينيها عتي مد يا شبو عبدالله مد كفري ونال يوم ما تفرون لأودي كفري يا شبوني أخرجه خرجه إمام مسلم في صحيح إمام مسلم بعدها أما إن جهل وجوبها فهو كافر بإجماع علماه tó bá lọ pé àkè ah, sọ̀rọ̀ yẹn ni èmi sọ̀rọ̀ yẹn tó bá wù akáké wà wù akáké wọn èyí gbogbo àwọn afárá pọ̀lọpọ̀ fún kẹfìrì ni ẹni tí èkírun tí ò di ẹ̀ pé ọ̀rọ̀ yẹn ni àwọn afárá ti sọ pé fásitì ni àmọ́ ẹni tí ó ti kọ́lá bí ń kírun tó bá ní ẹ̀ mọ́gàn kírun bá kí sọ̀rọ̀ yẹn ni bá èyí káfíìn bí ọ̀làmà pẹ̀lú akọ́dọ̀pọ̀ àwọn afárá pé kẹfìrì ni ó ń tọ́

yustatabu wọn sọ fún siwa àbí fún lájọ aláàkọ ọjọ́ kejì kẹta tí ọba tó bá fa ìntàbà tó bá tó bá fàìn wà ilà kòtìlà inú ṣẹlẹ àwọn pàánù ìkọlù láì tààlà fa ìntàbù ọlọ́sọ bá pé ọgbọ́n bá pé ìntàbù fa ìntàbù tó bá wà àkàmù sọláta tí wọ́n ń pè wọ́n wà á tún zakata tó hàn يزكى خلوا خلوا سبيل إطعامتي يعني مطعم منه ولقوله صلى الله عليه وسلم نهيت أن أقاتل المس... نهيت أن أقتل أن أن قتل المصلين وقفوا با فأجبان كيرو فدل ذلك على أن من لم يصلي فلا يخلو سبيله إذا إيه بديل أكيرو آه، ولا مانع من قتله ويسابه بقطعه إذا رفع أمره إلى أولي الأمر ولم يتب tọ́ba gbé àlámàrí ẹ̀ lọ bá àwọn ìjọba fọ́dẹ̀ pèsè ìwàtúbá dandan ní kí ìjọba pa kí gbogbo ìnìbíjà ní ọ̀pá o ìjọba ní ọ̀pá wallahu waliyu tawfiq ọlọ́kùn fi wá sí kọ́ngẹ́ dáadáa wa alaikum salam àǹtìlá. ẹ̀kọ́ kẹ́lí máa kírun owúlò fásitì ni nínú àwọn àfáà mi káàkiri ni ìgbà tó bá kírun yẹn ń jẹ́ fásitì ìgbà tó bá kírun kírun yẹn ń jẹ́ káàkiri ó di irun tó pé àmọ́ kíkẹ́ mọ́tà kan sí ibi àwọn òkè ara o fàwọ́lú mímúsọ̀lì nà lẹ́bí nà hùm àmsọ́lá ti mùsùlùmí àwọn kíkẹ́ àti kíkẹ́ kan mú bọ́ọ̀ àdọ́ ọ̀sọ̀lá kéjì wọ́n kí mu wọ́n máa ń ráhùn lára yìí wọ́n kí mi ò ní kí mi ó di àdọ́ ọ̀sọ̀lá tó tẹ́bà ọ̀ṣàwád àsọ́fà yóò kọ́ ọ̀nà báyà irun àwa pàápàá jùlọ máa sọ ní nǹkan púpọ̀ hàrà àwọn wọ́n máa ṣe kómọ wọ́n máa ṣe àwọ wọ́n máa ṣe wòlímọ̀ àsìkò wọn kọjá wọn ní wọ́ọ̀rì kò sí ìdààmú lára wọn pé wọn kí wọn kò sí ìdààmú lára wọn pé wọn kí wọn bẹ́ẹ̀ ni kò bá mọ àtọ́ aburú gbà ni àwọn dẹ́ni àwọn náà ni àwọn jẹ̀mọ́ àmọ́ ògbà bí àwọn afáàdà nù ìfẹ́ wọn ni ọlọ́run gan ni wọn kí wọn gbogbo nǹkan tí ti lójú gbogbo nǹkan lẹ́mọ̀ very very important bó ti ayé mùsùlùmí ọlọ́run ọba wa alaikum salaam bila. ìdàkẹ́ náà ni wọ́n ẹni tí kí ni tí ń dàkẹ́ sí àdéjì òfin ọ̀la ìdàkẹ́ náà ni wọ́n. bẹ́ẹ̀ni ìdí ọkọ̀ mùsùlùmí ẹ̀ kọ́sọ́ di mùsùlùmí ebi ẹnìkan ní bí wọ́n rẹ̀ bẹ́ẹ̀ Muhammadu Kaduna ní Nàìjíríà yìí rẹ̀rẹ̀ muhammad adẹ́gbọ́ uh, abubakar na kabirti muhammadu gani jẹ́ ọ̀rẹ́ kí ẹ̀sìn mùsùlùmí hmm? wa alaikum salam bila ìyàwó ń gbé pẹ̀lú àwọn fámìlì ọkọ rẹ̀ ni ó wá jẹ́ pé ọkùnrin tá a sọ òun náà ní ọkùnrin obìnrin ní dáná fún gbogbo wọn. gbogbo wọn ló dẹ̀wọ̀n wọ́n ti ní kóyọ lójú tí wọ́n sálámà ti kó máa kó máa dà ló kó nǹkan fara ẹ̀jẹ̀ mọ́ sálámà ti. ní ibi ilẹ̀ Yorùbá ní sọ́gbà tí wọ́n ní ọlọ́run ẹni àti tí ó ń bínú wàhálà ti jẹ fún ní oúnjẹ tó fún tó bá pọ̀ sí òdánà ìyẹn. ó lè lè ó lè di wàhálà jù. yọ́ọ̀ máa dáa ni yọ́ọ̀ máa dáná fún mi ọlọ́run ọba islam yá yìí púpọ̀ jù tọ́wọ́n bá sòfin báyìí títúwà mùsùlùmí ṣe wà ọlọ́run wọ́n tọkùnlá mọ̀tàtàtù ẹ páyọ ọlọ́run bá ti lágbára tó ni ọwọ́n tẹ́gbàrà bá lè fi àbọ̀dá yẹ kí ni àà rẹ̀ yá kí ni dínú abdullahi abdullahi ẹ̀ bàbá rábì wẹ́rù ẹ̀ kí n ọkọ̀ mi gbẹ̀ngàn ẹ̀ máa kí n náà lọ ìgbà sàtàtù mi. ó lè yín bó ṣe rí mi torí bá lóun fẹ́ lé eléyìí ó lè lé kó lọ kákàtí kó tó wá jẹ́ kó ní bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì mi nàbí pé ó di ìmọ̀sílẹ̀ bẹ́ẹ̀ kó pàṣíkì ní lòó nínú léwu pàṣíkì pòkí ọlọ́wọ́ onídìmọ̀ tẹ́jú gbogbo nínú léwu kó ẹ̀rọ pẹ́ láti ọkọ̀ tí ẹ̀rọ tó jẹ́ àmì pé ìdúrà ọlọ́wọ́ ẹ̀ka ọlọ́run ọba ṣe lágbára tó ó di ọ̀kọ́lọ̀ ọba kó sàdùà islam yá yìí pọ̀ tó wàá mú nǹkan wá ibi ọ̀nà àbáyọ ni wọ́tàkùnlá mọ̀sátàtù má amartu bikum bíi fa asukuni mọ̀sátàtù ó di ọmọ náà haytukum anahu fantahu ó yá yìí púpọ̀ jù ọ̀nà bá fọ̀rọ̀ yìí wọn. bẹ́ẹ̀ àyọkọ̀ kò ní tẹ́ lọ́rùn àmọ́ bá sáwádà gángan náà.

ọlọ́run kó sànù wa. èyí táwọn yorùbá máa ti dé àbúrò ọkọ àbúrò wọn sàwádà ọdẹ nígbà tí ẹnìkan bẹ abúwà lọ́dọ̀ àgbẹ̀ ànábi ní kú òun gan ni kú di wa bẹ́ẹ̀ ni aburú ti ń á ibi sọ pé ọkọ òsín lé ìyàwó ọkọ aburú ń ni aburú ń ni نعم 393 نعم 294 دي وشيو كده بدأوا على الهواء كوشن 294 ترك الصلاة تحولا من الكفر كبائر من أكبر كبائر كان ما يفسر رجوع بيوت بابا يميرنه kí ẹ máa ṣe ìpèrò ojú kó máa fèrè omi ilẹ̀ kó máa kí ni tààwùnà ní ìkọlẹ̀ just ọ̀lẹ́bí òdì ọwọ́ àánú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá sẹ́mẹ́tò fi barnamij nur aladarb ana tariku salata awuna kafirun mukhriju min al-milla mo gbọ́ nu programu nur aladarb inú programu ma ṣe nu rédíò ni ana tariku salata pé tí ì bá kírun تحول نترجو كافر مخرج من الملة كفرين تكون أبو إسلام ولكن الشافعية يقولون أما شافعي أما شافعي إنه يستتاب أكبر يكتوبة ما كيهم أراكم ما كيهم ما كيهم ويقتل إن لم يتب تبع تبع وقع الشريعة شافعي المنزل وشافعي وقع òṣìṣẹ́lẹ̀ àlẹ́ àmọ́ pípa tí wọ́n pa yẹn wọ́n pa ní fásitì ni mújúrìmí ni òṣìṣẹ́lẹ̀ àlẹ́ wọ́n kírun sí la òṣìṣẹ́nu fi kòbóorí mùsùlùmí wọ́n dẹ̀ sí sínú sàárì àwọn mùsùlùmí gbẹ́rẹ́gbẹ́ àwọn mùsùlùmí fama ra'ayukum kí ni ẹ̀yẹ́ rí sí. aljawab sunsoso ní sunna على أن أن ترك الصلاة تعاون من أكبر الكبائر بيني أو نفس القرآن في السنة أتوقع في كل تبان كيرون كما بيقولوا لايكي السلام ويسمي ومن أعظم الجرائم أوران لا لنونا وتتوبي نونا تتوبي يعني صلاة أمور الإسلام تري يروناني أكوبون بو إسلام وركن من أعظم من بعد شهادتين وهم جميع فوق السي كتب جلولين شهادة مجيدي ولهذا صار تركه من أكبر كبائر وأكبر كبائر tóbi àjọ pé ìmọ̀ àfihàn lẹ̀ ọ wà nínú tó burú já nínú tó burú ó lẹ̀ tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀. wọ́n tọ́lá fọlọ́ máa fi okùn tààrí kò hà àlìyàkóna káfíran kófòrán akbar إن لم يجهد وجوب وجوبها àwọn àfáà wa ní yàpọ̀ ẹnu lórí ẹjú o bá kírun ṣé kẹfìrí rẹ kẹfìrí ńlá tó yọ Islam ni nígbà tí o ti tako ìjọra ìrún yẹn àwọn yẹ̀kọ́ náà hukmu hukmu ahadul kaba'ir àbá fi sínú àwọn tí wọ́n lórí agbóló àwọn méjì táwọn àfáà sọ àmìnìhùn nínú àfáà gbogbo mọ́n káyàlá ọdún báyìí pé yakunu káfíran kúfùran sọ̀gẹ́ra kẹfẹ́rí rẹ̀ kẹfẹ́rí kékeré ní kọ̀ṣọ́kù náà bu islam àmọ́ kẹfẹ́rí ni kama zakara sa'ilu fi an shafi'iyya ẹgbẹ́ bí àwọn shafi'iyya ti sọ wa hadha an bẹ́ẹ̀ bẹ́ẹ̀ malikiya وعنفية نفية قالوا إذا ما ورد في الكفر قالوا إن وما إنما ورد في كفره إن تصل أن بوا كفرين تكفيره إن توان زوجون كفرين يحمل على أنه كفر دون الكفر كفر كفر كفرين كفرين تكفرين لاني أدعي وتعلقوا بأحاديث الدالة على أن من مات على التوحيد وتركوا الشرك فلا الجنة أولا الدماء بلوه حديثي تفري وعيبه أنتم أقولوا لي ملون لك يعني كوكينا ما كسبه من التوحيد قولوا الملون لك قولوا لي وتركوا الشرك اللي سبه فلقوا الجنة إيوه اللي بيه الجنة إيوه اللي بيه الجنة تنين أنا أعطي إيوه حديثي يا كام تنين أنا أعطي حديثي يا كام تصوري إيوه sọ́ọ́ìbù bìtákà bẹ́ẹ̀ ni sọ́ọ́ìbù bìtákà ẹni tí wọ́n tu ẹsẹ̀ rẹ̀ láti lè tọ́ka sánmà àmọ́ tí wọ́n wọnú gbogbo ẹsẹ̀ rẹ̀ tí ò sí kíni tí ò sẹ́bọ̀ ń bẹ̀ òdì ẹ̀bọ ọlọ́fàá ṣe tọ́ọ̀nù olórí bù ni tí bá ń tájẹ́ ti ọmọ ènìyàn tí ò tí ì rí pé ó sọ́dọ̀ sẹ́bọ̀ lọ́fàá tí inú ṣètò ọmọ fi dùn sí gbélé àdùn ẹsẹ̀ lọ ẹsẹ̀ inú ṣètò ọ̀nù kì í bàjẹ́ kí ẹ máa kì í dùn kí ẹ máa ṣẹ̀ṣẹ̀ kọ́mọ ṣe zina kọ́mọ mutí kọ́mọ jalè bí kọ́mọ ṣẹbọ kọ́mọ ṣẹbọ ó lọ́fà pé ẹni ẹ máa ń ṣe bídà kò sí ni àgbédè àtò tó ààbè ilẹ̀ kófò ẹ máa sún yàrá bí ẹbọ ṣíṣe ni bí ìlànà kẹfẹ́rí ni obìnrin tó bídà ọmọ àfihàn pé àwọn ṣéwù ni àbáwọn tí wọ́n ṣe kéde àwọn náà ní àṣẹ láti mú òfin wá. ló máa gbé wọn dé kò tún òde táwọn àmọ́ gbọ́ kọ̀kọ̀kọ̀ kan náà ó di wa lọ́fà Ibn Taymiyyah ara iná ọ̀rọ̀ à ó mú àwọn ìdí mẹ́wàá wá tí bídẹ́ ju ẹsẹ̀ lọ ó di ọlọ́mọ sọ ọlọ́mọ bídẹ́ naam naam gbọ́dọ̀ dé أما من جهل وجوبها أما من بعض الدنيا بها إنه يسر ينفع فأجمع علماء على كفر كفرا كبيرا أكبر وما فعل في كفرين كفرين لا فيقول بخلاف من ترك تعونا فقط اللي ẹyà fi ẹjọ kọkà filẹ nípa gbòòrò ju كني كني ni kò ní kí ni àbí kò tí a هو يؤمن بوجوبها ما بقى يعني وإن لم يجحد وجوبها يعني. هذا منقول عن صحابة الرسول صلى الله عليه وسلم إليه لا الأربعة وأصحابه النبي صلى الله عليه وسلم كثبت عن عبد الله بن شقيق العقلي التابع الجليل أنه قال انظروا في عبد الله الشقيق العقيلي tabi iya banni su ba ke lam yakun ashabin rasul sallam yarawna shay'an tarka a kufrun ghayra salat àwọn sábẹ́ sílẹ̀ wọn ò rí kankan tí yẹn sílẹ̀ tó sì yẹn di kìfìrí jùlọ ìrún lọ tó o bá sí kankan tó o tó o tó o yọ zaka tó o lọ sí àjì wọn kọ fún kìfìrí láwọn sábẹ́ lápapọ̀ aláwọn sábẹ́ mi tó gbà pé tó o bá lọ sí àjì kìfìrí ni tó bá ní mìíràn tó bá ní mìíràn tó bá lọ sí àjì bí Umar bin Khattab radiyallahu anhu oní tí ì bá ṣe pé mo bízì bá dẹ̀ fi àyè ilẹ̀ fẹ́ nìkan bá wọn lọ́nu gbogbo àwọn àlejò ẹ̀ gbogbo ẹni tí mo rí pé àárẹ̀ òbí lọ́wọ́ ojú ọ̀nà rẹ̀ lálàáfíà ọdẹ nínísì láti máa yọ zaka eh, láti máa lọ láti lọ sí hàn tí ó bá lọ adọ́lọ́bọ̀ alẹ́ yìí jizya màá ní kò mọ̀ jizya jizya ní táwọn kẹfẹ́ yìí máa san màá ní kò mọ̀ jizya lẹ́sẹ̀ bíi mùsùlùmí ní dèrò bíi mùsùlùmí wa tẹ̀lé mẹ́ta kìdí mùsùlùmí ni wọ́n kìdí mùsùlùmí ẹlòmí wọn gbé ah three million ọ̀rọ̀ toyota kí wọ́n á gbé lọ sí maka nàlẹ́gbẹ̀rún ẹlòmí kìdí ó di owó nìyẹn ìgbà tí maka ti wà ní five hundred ìgbà yẹn náà wọ́n ń ta golf golf ojú bí four fifty lọ ẹlòmí gbé ah owó golf ọdún kan tí màmá lò fọdún mẹ́wàá náà lọ maka sọ ọmọ pé ọ̀rẹ́ yẹn ni ó di wa. kọ́lọ̀ ọba kó sànù àmọ́dá àti nírọ̀rùn نعم ومعلوم أن الطعن في أنساب به ومعلوم أن الطعن في الأنساب والمياه على الميت نوع من الكفر لكن كفر أصغر bẹ́ẹ̀ dẹ̀ ni ẹwọ ọ̀rọ̀ yìí ẹwọ ọ̀rọ̀ yìí ẹwọ ọ̀rọ̀ táfà sọ nígbà yìí bí lábàá tó anna ta'an kí ẹ máa bẹnu àtẹ́ ó ti lẹ́nu ìdílé kan pé àwọn burúkú ni wọ́n bá yàrá dáàlì wọ́n ni níyàhà kí ẹ máa dáná lẹ́yìn ìgbà tó kù bá kú kí ẹ máa sunkún tó kù bá kú kó máa kó máa kò níyàhà kí ẹ máa kí ni hujja mi lọ gbẹgẹ mọ lára nígbà lóko wa kú Usman njọ kan ọlá afa rẹ kan sọ pé nìyá àìsè ìdánilẹ́yìn kù èmi náà sọ pé ìdánilẹ́yìn kù kú fò ẹ nìyá àní hujja mi mo hujja yẹn fún ẹ yẹn naam sọ fún afa rẹ sọ fún afa rẹ yẹn tó kí ló wá wọ́n láfa àkàbọ̀ pé ọ̀rọ̀ tó mọ̀ tó pé nìyá pé ìdálọ́lọ́ rẹ̀ pé mo ní mi kọ́ mọ̀ ọdún tó bẹ́ẹ̀ àwọn sàhábì àdébí sílẹ̀ lónìí awa abdullahi bin jarir ó láwà láyé ànábì muhammad sallam kí ẹ máa dáná lẹ́yìn òkú kó máa kó lọ́nà olókùnkùn máa dáná bẹ́ẹ̀ kó máa jẹun bẹ́ẹ̀ nìyá àlàkà kún nínú ẹ̀kọ́ hadith hadith yẹn ó kún mọ́ òkú òfà ẹni tó gbà wá ó ni dáràjà rẹ̀ mọ̀ọ́kú tó kó sàbí sọ̀rọ̀ ẹ̀fọ́ pé àwa sàhábí láyé àníbi sẹ́lẹ̀m akakẹ́ máa dáná kẹ́ máa kó jọ ní àti dáná oúnjẹ ń nínú ni ó di wa ọmọ wa sọ pé ó kún mọ̀ kiri marufu àná nítorí kí ni àwọn marufu àná. tó pé ànábì ìlú àmbẹ̀ ó di wa sókè sí nǹkan kékeré ni ẹ má mú nǹkan kékeré máa lọ jẹun lóku máa lọ jẹun lóku jẹ ọdún àbá káàkiri àdúgbò káàkiri ìmọ̀jẹ́fẹ́ jẹ tọ́lọ́dọ̀ táwà ní àmàlàjọ́fẹ́jẹ́ tó rí bẹ̀ ọlọ́run sàdọ̀ ọmọ sọ̀rọ̀ nù ọlọ́ba ẹ wá wọn nìyá àyìn ó ní màálùmá anàtàn inú àbíkẹ́ máa bẹnu àtẹ́lu ìrìnàfẹ́ ansáàbẹ̀ والنياحة أتبقى ما بلعن يكوجة على المجلس يقول نوع من الكفر الواكفريني أما كفر تيه كفر أصغر كفر ككريم أودي فعلم أن المراد أن الموا... مراد بذلك إذا انتبع لي أن ترك الصلاة عند أم كفر اكبر فأنبأ في أولى لدى الصحابة أنه كفر لاني وهذا هو الصواب يريد السديدي السديدي لأدلة كثيرة فهو يدقوا من ما ثبت في صحيح مسلم عن جابر رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال إن أناني حديث جابر وربنا مسلم وسيدنا جابر بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة إذا دعته ولا أمام يميتي وصدق في ذات شباب náà ni ó bá ti fìrún lẹ gàgá yẹn ومن من رواه ما رواه إمام أحمد هنا الإمام أحمد أبو داود والترمذي والنسائي وابن مدى بإسناد الصحيح فلذا عن بريدة بن حصيب رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال على عاد الذي بيننا وبينهم الصلاة من تركها فقد كفر اما تفروا له كفريني منها قوله صلى الله عليه وسلم لما سئل قال العهد الذي بيننا وبينهما الصلاة من تركها فقد كفر عديه انتوا لها من واقعلوا ولا منهم اما تفيرون لايك كفريني ومنها قوله صلى الله عليه وسلم لما سئل عن أئمة الذين يتركون بعد ما عذب الله عليهم انه انا لما عم بيقولوا عم سيواجوا عم اميروا عم ادف سيت عم قوم نوت tí wọ́n pàṣẹ àwọn nǹkan tó jẹ́ràn ìrànlọ́ lórí bí owó ìjọba kó máa ná fúnra wọn ọmọ ìrìn zarek kíkẹ́ sí káṣí kílè sí kájọ́ káṣẹ́ àgéǹsì wọn ìta àtàwọn báàdù àlàmà ọ̀pọ̀lọpọ̀ ìgbọ́n máa ń sin ìdájọ́ tọ́lọ̀ sí ní haram ma haram allahu alayhim afalanu kasir sí kọ́ka gbogbo tí wọn kọ́ọ̀lọ́lá ẹgbẹ̀rẹ̀ gbogbo tí wọn ma akamu fikum salat bí wọ́n pàṣẹ bá ti ń kírun هذه أيكين ونكلا في البومسيون يوم ما نجيرو على بالغزوة وفي اللبن الآخر إن إلا أن تروا كفرا بواحا أفتي بالي واكفتو ها قال على علي أن ترك الصلاة كفر بواح كيف هو لا كفرتو هاني وهذا هو القول الصواب كما تقدم إلي ده نقول تبس أقول بعد كسواجو وإن كان قائلون به أقل من القائلين لأنه فكر في الكفر أذكر فيقول أحد يقول كفر إلاني وكيري ساعة تقول كفر ككريني أما فاتن فأنا أقول كفر ككريني وقل أما فاتن يقول كفر إلا له أوديوا لكن العبرة بالأدلة لا بكثرة الناس قاعدة كمان لكن الإبرة لكن الإبرة انت فعله انت تشوف شلاوة بأدلة فلوري لا بكثرة الناس كيف نقول على على حق يورب بالأدلة لا بالرجال بلا لنا لكن الإبرة بالأدلة لا بكثرة الناس مجورتي أما جوابك أما جوابك أما جوابك أراو أراو يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا الله بين بدو أطيع الله وأطيع الرسول أتلاشى تلوبا أتلاشى تجلوبا وأولو الأمر منكم وتواسوا أجره فإن تنازعتم بشيء تباني فانفدوا على ملك فردوه إلى الله والرسول أفعل الكتابة في السنة عد أرنوا إن كنتم تؤمنون بالله واليوم الآخر تبان قلوبة بعض يوم من القيامة ذلك خير ilé fi lóore jù wà á hàtánù tà àwé ìlà àdúrà wọn afa àtúntò báyìí ẹnìkan wá tó bá ah, ẹnìkan tó bá lẹ́rìí ọ̀rọ̀ rẹ̀ láti ẹ̀lẹ́ ó ní yá abáṣù ẹnìkan tó bá lẹ́rìí ọ̀rọ̀ rẹ̀ láti ẹ̀lẹ́ Usaimin rahimahullah ẹnu akẹ́tẹ́tù wọ̀sọ̀tìyà ó jẹ́ bá pé mẹ́wàá nìkan táwọn mẹ́sàn-án bá ní bákan nìkan tí wọ́n nìkan bá ní bákan nìkan tọ́gbà ọba lẹ́rìí anta anta wọ́n ni jamaa wọ́n ni ahalu sunna wal jamaa ó di eyín ẹ máa gbé ah, àdúrà àwọn àfáà yìí ara o gẹ́gẹ́ bí a sọ pé àlàkó yóò rọ̀ bìlà àdìlá lábẹ́ rìjà ẹ máa wà pàmì dàwé pé alágbájá ah, alágbájá alágbájá no kílẹ̀ rí rẹ̀ ha tó bọ̀rọ̀ ha nà kọ́mi wọn á dúkú kájọ kan àwọn àfáà ni wọ́n ń bára wọn fa wàhálà lórí ọ̀rọ̀ zakatul fitr sáà lè yọ àbá lè yọ àfáà kan ni wọ́n respect mo respect yẹ gan ọwá ní ààrẹ fowó yọ ẹ ti ẹjá wò ó àwọn mẹ́rin mẹ́rẹ̀ẹ̀rin ìmáàmù Abu Hanifa nìkan ló dàrẹ fowó yọ majority láàrin fowó yọ mi wọ́n are disappointed káyé majority nígbà láàrin gbé ayé mi democracy democracy wọn dàrú mọ́ ọ̀rọ̀ ta ló ní ẹ̀rí tó fi tẹ̀lé lẹ̀ àgbẹ̀ Abu Hanifa ọ̀bọ̀lẹ̀ kó nìkan ni ẹ̀rí rẹ̀ fi tẹ̀lé lẹ̀ kí ló bá dárí Abu Hanifa fi nílẹ̀ tó ipa àdìpẹ́láyé àwọn sọ̀hábà Mu'adh bin Jabal radiyallahu anhu òun gan gbà kún fàfọyọ́ owó jẹ̀tù wá súnmọ́ tó ti ju aṣọ lọ ó di wa bẹ́ẹ̀ ni Mu'adh bin Jabal yìí bí àdá Dr. Gumi ó ní ó ní garanti ó ní garanti gba pé alábìíní ẹni tó mọ̀ nípa halal àti haram dùnú àlùmọ̀ Mu'adh bin Jabal أعلم أمتي بالأحلال والحرام مع عظم الجبل أودي سبحان الله أودي كني أودي شهادة أودي أودي o ni أري أبي أقولي نباتي شو gumi yẹnla lótò gumi nígbà báwọn yẹn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ shawal àwẹ̀ tá ń gbà lọ́wọ́ yìí tí ń fà á lọ tó ní máàlìkì ó tó lẹ́nu tí máàlìkì àwọn yẹn kàn ń bú gumi o ó ti di wákàtí mọ́rọ̀ ẹ lójú ni. àmọ́ wọn mọ́ta máàlìkì ní èmi yẹn gbá ẹ̀sìtì sàwàl àwọn àfáà mi sì tọ́pọ̀ àwọn àfáà àwọn èèyàn bà tala tààlà àfáà tiẹ̀ àwọn tala tààlà àfáà àwọn tàwọn àfáà àwọn oni ó ní gbogbo àwọn ìmáàmù yòókù tẹ́ ń tẹ́lé wọn wọn ò lẹ́rìí wọn ò ní ṣàhádà ó ní ìmáàmù máàlìkì tí wọn ló ní ṣàhádà ó lọ sí sọ pé àfáà kan òdìdí ńlẹ̀ kò sí àfáà kan tọ́rọ̀ ọ̀rọ̀ rìn ẹ̀dùn lọ ó ní máàlìkì wọn rí fẹ́ẹ́ sí ó nígbà tí ní bá sọ̀rọ̀ gbà ó ní ẹgbẹ́ lẹ́fà níbi ẹbí kọ́ndẹ́ mọ̀rọ̀ rẹ̀ atúrọ́tìlì ẹ̀jẹ̀ ìjọ kan sọ pé ah, ọjà kagbà síta ṣàwàl àmọ́ ká bọ̀bù kàkàkàkà pé ìgbésẹ̀ sílẹ̀ àṣà Ramadan káfí gáàpù lẹ̀ ó ní yé bó ní yé ní àfa kàbí bàbí àfa nàìjíríà mẹ́bìnú. Naam. Naam. Hmm. kápá sọsọ aṣọ lótó. ni. Hmm. Hmm. kọ́tọ́ bá ẹ tẹ̀sí àwọn. oúnjẹ òun kò fàtọ̀ hmm, yọ torí àwọn tálíkà yẹn tí wọ́n nídìí ní ìlùkè sóúnjẹ ni aṣọ ni wọ́n nídìí. ṣé ní àwa náà lè sè é kẹ̀sì pé ìwọ́n kàn mú ìwọ́n kàn tó yọ tí ẹ bá rí pé wọ́n kò ká tó owó àbí èèyàn kàn lè rí ìdí owó ní ìlú lẹ́sìn. bí ní ìsìn from makasidi sharia amikidi wọn gbé makasidi sharia ní fọ́lọ́dàbù kékeré kan tó fi dìde yọ ọlọ́ni yá ayọ́ alladhina amanu idha nudiya lis-salati min yawmil jumu'ah fas'aw ila dhikrillah wa dharu al-bay' ìwà gbódòdó tó bá pè nínú ojúmọ́ ẹ̀yà ara lọ kí ojúmọ́ ẹ fi títí àrílà rẹ̀ sódì ẹ̀dìdé kò lójú o nọ́ọ̀sì kúrò àti ẹ fi títí àrílà rẹ̀ àwọn nǹkan yòókù alẹ́ má fi lẹ́nu nọ́ọ̀sì kọ̀ọ̀sọ̀ ń pa rẹ̀ àti gbogbo nítorí dákọ̀ títà títà rírà ni pé títà rírà yẹn ló fẹ́ mú lọ́kàn ọmọ ènìyàn jù so gbogbo ohun tí o tún títà rírà náà ti wọ bẹ́ẹ̀rẹ̀ wọ́n pè ní makati di sẹ̀rẹ̀ ẹ̀yà àdìsẹ́ tó pẹ́ fún ẹ̀fí ẹ̀wọ́n agbára ìṣẹ̀lẹ̀ nílẹ̀ àyíká ìṣẹ̀lẹ̀ nílẹ̀ ẹ̀fí sẹ̀rẹ̀ grains ṣe sàrà fáwọn tẹ́lẹ̀kà kó di wọn lọ́wọ́ láti má jẹ́ kí wọn náà tọrọ báárà ní ọdún ìwọ wá yọ àgbàdo fún kínní ilé ìyọ rice fún ilé ìyọ wà fún kò lówó lọ́jọ́ bìsì kí ló bùkátà jù báyìí ṣé ẹ̀wà ló tún kúrò bùkátà dábìlì òun wọ́n gbàgbé ọ̀rọ̀ wọn bíbọ̀ dábìlì òun wọ́n dàda mi lóhùn ó ti mọ̀kásìlì ṣẹ̀rí ìrònú jìlẹ̀ tí àwọn àfáà yẹn nìyẹn kékeré ìrònú kọ́ọ̀sì tiwa kákàmọ́ wò torí àdìsí lọ pé nítorí kẹ́lẹ̀ bá àdí wọn lọ́wọ́ láti máa tọrọ sàárà lọ́jọ́ yẹn níjọ́ yẹn afẹ́kọ́ kálukú rọrọ̀ bíi pé kọ́mọ́ kẹ́lẹ̀ fẹ́ máa tọrọ sàárà ọ alẹ́ wà lé oní ṣúgà lé oní gbogbo ẹ̀ kò sí owó tí o fi ra ata tí o fi ra àlùbọ́ tí o fi ọ di kò di lọ́ọ̀ ọjọ́ nìṣòro kọ́ wá tako ọ̀rọ̀ tọ́rọ̀ yẹn nítorí àwọn tọ́rọ̀ yẹn tẹ́tí bá Abdullahi bin Abbas àwọn sọ pé ẹni kan sọ pé tamatu ọ̀dà ẹni kan sọ pé kíran ọ̀dà wọ́n sọ pé kíran lọ abdullahi bin abbas sọ pé tamatu lọ́dà àdúgbò ṣe hajj àgbàdo ara ọ̀gbọ́n pápá àbúkà lọ́dà àdúgbò which means òun náà sọ pé tamatu ọ̀dà àmọ́ tamatu kìíní kíran dà jùlọ ló sọ pé ìfura dà jùlọ kí ló ń ṣe èyí èmi sọ pé àlebi ní kẹtọ dà jùlọ ni ó di èyí eléyìí wọ́n takora àmì eléyìí ọ̀ takora ẹfẹlẹ náà kún ẹlẹ náà ṣe déédéé rẹ ọ̀nà fúnra bí sáwọn tẹkìyí lọ́wọ́ ó di ọ̀wá ní black lọ́wọ́ kọ́ ní tẹkìyí ó di àwọn báyìí ìrònú wọn gà kẹsẹ̀ ronú káfíìr bí tiwa jẹ́ pé kò tó nǹkan yìí tó bá sọ̀rọ̀ kan tó bá dé òdúbọ̀ ronú sí dáadáa ó sọ aa ah! ìtura ronú jìnnà ó di yé wa bó ṣe lọ sí mi wallahu ta'ala sókòtàkùrọ̀ àwọn àtọ́ọ̀rọ̀ náà wọ́n á kọ́ ọ́nà sálámà tó a parí ẹ̀ náà múra dínlẹ̀ mẹ́ فرضوا إلى اللابي معاذ جبل أبي وما اختلفوا فيه بشيء فأقموا إلى الله تبقى تنية فلذا لو كان كتبوا على عمي فأقموا إلى كل رضا عمي كان نبي فالعدلة الشرعية قائمة على أن ترك صلاة تركها كفر أكبر العدلة الشرعية عدلة من الشريعة قائمة أدل بأن تركها كيها في الولاء كفر أكبر وإن لم يجعل تارك وجوبها كل أبي وجوبها يعني ولذلك يعلم أن من مات على ترك الصلاة تواجبكو تواجبكو كره لا يعتبر من أهل التوحيد آه نتعفون تبولون لكم لأن تركه للصلاة أبطل توحيده ترى أنت بات لايكي أتبع بتوحيد لجاء كما أن من سب الله سبحانه وتعالى لأنت بات بوالي أسأل بعد أو سب رسول الله صلى الله عليه وسلم أنا بابوا أو استعذ بشيء بالدين أبو في أساسية أو اختل ما حرم الله تبقى في انتظر سنين حرام من يأتو كالزنا هو من زنا يتوني ولا خمر أبي أتي أو جعل ما عجب الله عليه تبع دين لولي دولان سنيورا لولي كالصلاة كجبير والزكاة لكن أتي زكاة حتى مات على الزوال يعتبر كافرا يقول لك كفري قد بطل توحيده توحيد توحيد البجاء كما أتى به من نواكد الإسلام ما في موانع وان تبع إسلام جميع لو ولو ما تبع إسلام واجه أتقدوا بقى يا بي Rika kẹrọ kẹrẹ sí kó yé. تو انت كتسجد منك على دفع ولوبة المتأفرج ولوبة سبحانك اللهم بيامدك أشهد الله إله إلا أنت أستغفرك وأتوب إليك وعليكم السلام جميعا náà. Naam. Naam. bíi gírèdì àdéjọ àgbẹ̀ lókè lọ́mù díẹ̀ ọwọ́ àti ó lè pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àbúrò àti sọ pé òun ti wà ní ìwọ̀n ìlú àti sọ pé kò wọlé ṣe ẹ̀ tó tó máa tàbí lẹ́yìn fúlàní tó lè lè yọ fún un. àwa rí i pé nípa ọ̀rọ̀ ọ̀gbìn náà wà yìí lọ́mù díẹ̀. a wá rí ẹ̀ka tí ọwọ́ àpò lónìí nípa tó ní pé ìmọ̀ọ́mù ọ̀mọ́lẹ̀ ìdí ìmọ̀ọ́mù ọ̀mọ́lẹ̀ ẹ̀rù tó ń gbé àlẹ́ ní ìgbà báwo ni àlámọ̀ yẹ. ọ̀rọ̀ tó ń yọ̀ bá sọ mọ́ sọ ńgbọ́n gbọ́dọ̀ gbọ́dọ̀ mi gbà ńgbọ́n kápá mi gbà ńgbọ́n ti gbà pé gbọ́dọ̀ kápá mi gbà ọlọ́ọ̀ ní ọgbọ́pẹ́ àlẹ́ mi gbà gbọ́dọ̀ mo ti gbọ́ padà mi gbà ńgbọ́n gbọ́ padà mi gbà mú àdìsí ẹ̀yọ̀ kan péré wá tó nípa nàbí gbà. ibi kí ni. ẹni mhm. mhm. tó bá gba Ramadan tó bá gba mẹ́fà sínú wọn Shawwal ọ̀rọ̀ àti ẹni tó bá wẹ̀ ló bá sọ pé ànábì gbà o mo sọ pé ànábì máa bá wẹ̀ wọ́n kọ́lé aṣura wa amara sahabi yóò jẹ́ pàṣẹ báwọn sábẹ́ kó máa gbà ọ̀hún bẹ́ẹ̀ gba pẹ̀sà wa lẹ́yìn náà ó sọ̀rọ̀ muslim muslim ọmọ ọmọ alẹ́ kéwu máàlìkì lọ́dọ̀ tiwa ìgbà yìí lọ́dọ̀ àwọn afáà tiwa ìgbà yìí lágbà pé muslim ju mọ́ àtà lọ gbogbo north africa morocco mo gbà pé mo àtà ju mọ́ máàlìkì lọ torí máàlìkì pé tíra kọ́kọ́ tá kọ́kọ́ báyìí ní ìṣeré ẹ̀sìn lálẹ́ koran mọ́ ni the first auto book bẹ́ẹ̀ni tó gbọ́dọ̀ kọ́kọ́ tó wọn kọ́ pé wọ́n kọ́ níwèé báyìí mú àtàmálìkì ó di yẹn imam maliki olówó akọ imam ahmad bin ambal nìkẹ́ imam shafi nìkẹ́ imam shafi wà akọ fikir lọ́dọ̀ imam ambal lọ́dọ̀ imam maliki imam ahmad bin ambal ọwọ́ akọ kí lọ́dọ̀ imam shafi muslim àti buhari wọ́n kí lọ́dọ̀ imam ahmad bin ambal bùgẹ́dẹ̀ yẹn. wògìrìdì sọmọdé àwọn afáàmì mẹ́rin malikiya àbí ẹwọ́n ìkọlù jà mọ́tà tíbi máa fẹ́ ni pé nígbà tí dókítà sọ̀rọ̀ yẹn kálí wa wọlé mọ́tà sọ̀rọ̀ tó wúyẹ bẹ́ẹ̀ lórí àbí ẹ̀kọ́ lórí kápẹ́ bẹ́ẹ̀ kọ́ lórí ọgbẹ́ mẹ́rin mọ́ àfà gómi nítòsọ yẹn ọ̀rọ̀ ara rẹ lọ sọ ọ̀rọ̀ ara rẹ lọ sọ nítòwà ní mọ́tà ni àwọn àwọn mọ́tà àwọn àti pé bó ti sọ gẹ́gẹ́lẹ́ ó ní imam malik ní ẹ̀mí gbá àwẹ̀ títẹ̀ shawal torí àwọn àǹfàà mi malik tábì tábì torí àwọn àǹfàà mi wọ́n yé gbà wọ́n sì láwọn ọ̀rọ̀ àwọn àǹfàà wọn tí wọ́n gbà àwọn tálà àǹfàà tiẹ̀ tábì àwọn tálà àǹfàà tiẹ̀ àwọn sàhábà ẹnìkan kò sí takò pé ọ̀rọ̀ tó wí ẹ ọ dọ̀ọ́yìfù ni àbí kìnnìkan ẹnìkan kò takò ọ̀rọ̀ tèmi wá bí rọrùn pé ọ̀rọ̀ máa ń gbé ọ̀dà kí ẹ̀dà tẹ̀ ṣàwàl àmọ́ kéèyàn máa gbà mí ìdílé tí àfà òun làwọn afá yẹn sọ̀rọ̀ síbí ni níwọ̀n gbà tí ẹ bá bi mú jà wá lórí ọ̀rọ̀ tí ṣe fẹ́ẹ́ rẹ̀ ní kọ́ńdẹ́mì ẹ̀rọ tèmi níwọ̀n tí ẹ bá ti mú jà wá wọ́n mú jà wá ọ̀ bó ṣe yé nu èmi kọ́ńdẹ́mì ẹ̀rọ tèmi kí ni pé tó gbẹ́dúgbù mi jẹ́ ọmọ àdókòtò mi jẹ́ ọmọ mọ́lá mi ara o ó di mọ́ sọ fún yín pé anything tó bá dọ̀ mọ́ra bọ́kà kún mi máa gbà wọlé bí àyìn wọ̀rọ̀ àti àmọ́ tó bá takùtọ̀ ọlọ́run tàbí mi nígbà nígbà tí mọ́ra bọ́kà kún mi gbọ́dọ̀ gbọ́dọ̀ bí iṣẹ́ olùwárí múlẹ̀ ara ọdún ọ̀gbọ̀n wọlé mọ́ra bọ́kà kún mi jẹun fún wa nígbà tó ní iṣẹ́ olùwárí múlẹ̀ ara ọdún ọ̀gbọ̀n wọlé tó ní mo mọ àwọn ahadis ahadis ahadis ọlọ́run tó mọ bá àwọn amadiya fẹfọ wàhálà lórí ọ̀rọ̀ eh, amadulam ó yẹ kí n kà ń pa àwọn ahadis tó pọ̀ inú Bukhari àti Muslim nípa bíbá wa àti isa sani ka ọ̀rọ̀ àti ọ̀rọ̀ ọdún yẹn amọ̀rọ̀ tó bá sọ nígbà tí dókítà gbé sọ̀rọ̀ ni mò á tà gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ má lè ewu ni mò á tà má o gómìnà ti mistake báyìí ọ̀rọ̀ yìí tó parokia parokia rárá o láti náà rẹ ṣé bẹ́ẹ̀ tí wọ́n bá àrùkẹ́ aláìní pé zombi yóò mùsùlùmí bọ̀rọ̀ àbọ̀ àlà wàá wí traffic rárá o láti lọ́ba yìí lọ́ba yìí lọ́ba yìí lọ́ba yìí. ó lè. ọ̀rọ̀ tó ṣe ká ń sọ kò tako kò síbẹ̀. ṣé ilé ìfẹ́ sọ máa gbà. bẹ́ẹ̀ ni. òun àwọn afáwọn àtàwọn àwọn òjòrò àwọn afáwọn àbí àwọn afáwọn tó pé àwọn afáwọn tó ní ìgbà eléyìí ò sọ pé àti òsọ ní. ó di kò sí dáko ọkàn ẹ̀rọ mọ́tò kékeré ni. wàhálà ni pé establish náà sẹ́ni kan bá dé tó bá ní kò sí ẹ̀ wàhálà ó ti. bẹ́ẹ̀ni. experience àwọn yẹn ti ní over the year kó wá dé lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ kan nù lọ́dọ̀ àwọn tí wọ́n mọ̀ kan wọ́n yọ̀rọ̀ wọ́n wà ní kó kànjọ́ kan ní mọ̀ká ní kó kànjọ́ kan ní